ẹlòmíì wà nínú kádàrá ẹ̀ olówó ni ọlọ́rọ̀ ni aláṣìkí ẹ̀dá ni nínú ìdílé tó ti gbé bí àwọn kìnìún ẹ̀kún èèyàn wọ́n lè wo sóra ẹ̀ ìrìn àjò tó yẹ kó rìn fún ọdún márùn wọ́n lè bá sún sí twenty years ẹlòmísẹ́ iṣẹ́ tó ń ṣiṣẹ́ iṣẹ́ oníṣẹ́ ni eré pé òun ta góòlù ẹ̀dẹ̀ ta ìdú òun mèkẹ́ yẹn onígóòlù abẹ́ sí sáré kàkàkiri láì mọ̀ wípé iṣẹ́ góòlù tóun ṣe gan kì í ṣiṣẹ́ ẹlẹ́dàá òun èkejì kò yàn pípa lówó bọ́tọ́mú tó rí pé ó ní very bright future ògo kan nìyẹn hmm. wọ́n abẹ́ sí ṣe lára ẹ̀ so ògo ló máa ń bí ìlara ìlara ló máa bí ogun hmm. ẹni tó bá ti jọ́mọ ológo kò gbúdọ̀ dúró. ẹni bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ ọ̀rẹ́ mi má gba ìsàn láàyè o tẹ̀sán bá gbé ẹ sọ́lẹ̀ tó lọ sí bàárà lọ sí gbòòrò tó jẹ́ wípé gbèsè mú ni. ilé iṣẹ́ kan bẹ tí mo mọ̀ tó fi tewétegbò ṣọmọ lóore Kemkem International ni ó tọ́lọ́ wá bá ẹ wá solution sọ̀rọ̀ ẹ. ọ̀nà yẹn sọ yìí pé a kàn ń bára rìn ni àmórí olówó àwọn àgbà àtijọ́ ló ń palówe bẹ́ẹ̀ wọ́n là ń bára wa rìn ni àmórí olówó láàrin wa twenty boys now twenty boys can be moving together dining wine together among all the twenty boys yẹn ẹnìkan wà níbẹ̀ tó lọ́n ṣe ní star láàrin wọn bọ̀ tó wọ́n ní mọ̀ àkàdàrà ẹ̀ ni nínú àwọn kan àwọn kan náà tún dìde wọn tún mèkì ẹ̀ e bẹ́ẹ̀ làwọn kan wà bẹ́ẹ̀ tó yẹ pé wọn ò ní jẹ́ kankan lè máa rí tẹ máa ráwọn cosmates or your colleagues kan wà tó yẹ pé ẹ máa jọ kàwé ni ẹlòmíì gan kàwé jù ẹ lá ní gbogbo nǹkan jù ẹ lọ ṣùgbọ́n kò ní jẹ́ kankan láyé ìwọ tó wá ka nǹkan kan bóyá secondary school nìkan ló kà ìwọ ló máa ń mèkì ẹ ògùn ẹ ló máa tàn ìwọ ló máa ní gbogbo ẹ àkọsílẹ̀ ti dúró ìyún ni pé akúnlẹ̀ àyànpín bẹ́ẹ̀ni àjálá àjílá lámọ̀ tí mọ̀rí ẹ̀dá alábẹ́dé ní ìkọlà ọwọ́ ní tó ń kálukú bá yàn láti sáàtì ọ̀la yóò wá sí láyé hmm. tọ́ a kàn so so a kàn máa jẹ́ kó ní kálukú máa sáré káàkiri olóńfa ikú wọn yẹn òun lè máa ṣe rá àwọn ọmọ wọn yẹn wọn máa sọ pọ́nà sáré òun náà ṣe ń kúkú burúkú hmm. yọra sami náà pé kinní oògùn owó kò sí ẹrí tó ń jẹ́ oògùn owó kádàrá ní látọ̀run wọ́n bá débi iṣẹ́ mọ̀ ayé ti dáyé rọ́ kò sódodo mọ́ tí ẹ bá kọ́ gbọ́rò èèyàn kalẹ̀ ní sinati percent lọ lóde kù bọ̀tọ̀ ọmọ tí ò yé ẹlòmíì wà ọ̀rẹ́ méjì tó jọ rìn nísìn tó tọ̀ ọ̀rẹ́ méjì wọ́n jọ rìn bóyá kan wá lọ ṣáájò ó wá lówó abẹ́ẹ̀kọ́ a máa bì kí jẹ pé ah ọ̀rẹ́ mi ò dẹ̀ fọ̀nà náà mi ah, ẹ lọ síbi ìkọ́ báyìí báyìí ni wàhálàsì ọ̀rẹ́ ẹ̀ tó lówó yẹn tó lọ ṣáájò yẹn ájò tó ń ṣe fún gan fèèkì ni bọ̀ torí pé kádàrá ẹ̀ ti rọ̀ mọ́ àti pé ó ti ní kádàrá sábàbí pé yóò lówó láyé ohun tó bá farawé yẹn a wá sọ pé ah, kí bó ló ṣe ṣe lọ́bọ̀sọ́dọ̀ bàbá báyìí gbogbo nǹkan burúkú lé ayé wa ní kó bẹ̀ sí wa òun náà lọ wa wọn á ṣe fún akúdànù ó lè ya wèrè sọmi sì yìí so ìyẹn ló pọ̀ jù àwọn bàbá tiwa fi yé wa wípé ọlà láyé àtọ̀run lèyẹn ti yan là hmm. èèyàn kì í yan lé ayé hmm. tọ́lá mi yé nísìnyìí èèyàn kì í yan là nílé ayé àtọ̀run lèyàn ti yan òun ló fà tó pé ayé ṣe é mọ̀ metaphysically àwọn kan wà tó yẹ pé ọlọ́run fún wọn láti wo ìran ìgbésí ayé èèyàn ẹlòmíín wà nínú kádàrá ẹ̀ olówó ni ọlọ́rọ̀ ni aláìsìkí ẹ̀dá ni nínú ìdílé tó ti gbé bí àwọn kìnìún ẹ̀kún èèyàn wọ́n lè wo sóra ẹ̀ ìrìn àjò tó yẹ kó rìn fún ọdún márùn wọ́n lè bá sún sí twenty years hmm. bọ̀ kò sígbà tí ò ní jẹ́ nǹkan yẹn láyé o. ṣùgbọ́n wọn ò fi dà láàmú. a fi dà láàmú irú ẹni bẹ́ẹ̀ yẹn tó bá ti wá gbọ́n sọmi yìí níbi tó bá ti jáde pé ìwọ ọmọ yìí ológo ni ẹ́ torí nǹkan mẹ́ta ló jọ ń rìn papọ̀ nǹkan mẹ́ta lọ́jọ́ ń tẹ̀léra wọn ògo jọmísìn ẹni tó bá ẹni tó bá ti jẹ́ ọmọ ológo ẹ́ kí ló máa bí abẹ́sí bíi trade ìlaradé ògo ló ń bí ìlara. Si ìlara ló ń bí ogun ògo òun ló máa ń bí ìlara ìlara ló máa bí ogun ọmọ ológo kò lè ní ìlara ẹni tí ò lógo wọn ò lè bínú ẹ ṣẹ́ni tó ń gbélé one room ẹni tó ń gbélé one room face one ẹni tó ń gbé yàrá kan ní face me and face you wọn ò lè bínú ẹ hmm. sọmísì yìí but ọmọ tó rí pé ó ní very bright future ògo kan nìyẹn hmm. wọn á bẹ̀ sí ṣe lára so ògo ló máa ń bí ìlara ìlara ló máa bí ogun ẹni tó bá ti jọmọ ológo kò gbúdọ̀ dúró torí pé ìrìn àjò ẹ̀ ibi tó yẹ kó fọdún márùn rìn wọ́n bá sún sí twenty years. kọ́ mọ̀ mọ̀ fetí gbúrò ogun lásán. bẹ́ẹ̀ni sọmi sì yìí ó máa débẹ̀ o ojú à ń rí ṣùgbọ́n a pẹ́ kó tó débẹ̀ bọ̀ kó má bàa dà láàmú tó bá ti ń rìn akọ̀sùn dìtà rẹ̀ ṣùgbọ́n ẹni àwọn kan wà wọn ò ń ṣológo èèyàn adé ògo sí lórí wọn. wọ́n sì tún sọ̀kanjú à. àwọn yẹn ló wá ń pọ̀ jù tó wá ń sáré owó káàkiri. ní jẹ́ kí ikú ọ̀dọ́. bẹ́ẹ̀ ni. torí tá a bá ní ká máa sìn ká máa fi kàn án bàbá ọwọ́ ọ̀fà kò mú òkun yọ kódà níbi tí wọ́n ti ń tò dé mò ń wojú ọjọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń ròlù ọwọ́ sí mi ṣùgbọ́n ọ̀rọ̀ tí mò ń gbọ́ ó ṣe mí láǹfààní tó bá ṣèwọ́ náà láǹfààní méè tó ṣe ọ́ láǹfààní ń torí bàbá wa Dr. Akíntúndé Adéyẹni yẹnkẹmi international wọ́n ti pabì wọ́n yàbìdún wọ́n sì yọ kò mọ òkun wọ́n sọ ìyàtọ̀ nínú pé bá a ti wáyé páàrí láàrí o olóńgó kan ò ní dé tí ẹ̀mí tí ẹ̀mí ìyẹn ni pé tó o bá gbà pé àjàlá àjìlá lámọ̀ tí mọ rí ẹ̀dá tó o sì gbà pé alábẹ́dẹ́ ní kọlà ọwọ́ èyí tá a yàn látọ̀run náà láwàá délé ayé bá ṣùgbọ́n tá a bá tún wá yàn dáadáa látọ̀run náà ká tún mójútó ìrìn àjò ayé wa kẹ́dọ̀ọ́ mọ̀mọ́ fetí gbúròó ògo lásán mo fẹ́ fún àwọn ọ̀dọ́ wa ní ìmọ̀ràn pé kán yé wàwàkúwà káàkiri hmm. torí ẹni tó bá ti wàwàkúwà á rí ìrìkúrì mo fẹ́ sọ experience mi kan ní 1982 ìlú kan wà wọ́n ń pè ní ọ̀bọ̀ lẹ́gbẹ̀ẹ́ Ìjàrẹ́ ọ̀bọ̀ bàbá kan wà bẹ́ẹ̀ wọ́n ń pè ní apẹyẹ oko 1982 hmm. ní story tí mo ń sọ yìí ìtorí ẹ̀ àwa wọnú ayé adẹ̀rín tó ń pè ní ayé mo wá ń gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan lákùrẹ́ ńgbà yẹn ó wá ń wá nǹkan mẹ́ta bọ̀dà kílẹ̀ ti fẹ́ ṣe ó láwọn fẹ́ lò ní kí ni onírun àjìjà iṣu pupa omi òṣùmàrè wá ní bàbá kan wà tí mo mọ̀ ní ìjà rẹ̀ ní ọ̀bọ̀ bàbá yẹn oṣù mẹ́fà ni mo lò lọ́dọ̀ ẹ̀ tí mo tún fi kọ́ oògùn ọdẹ ni olóògùn dẹ̀tún ni wọ́n pè ní apẹyẹ oko a ní kò sẹ́wọ̀n nínú ilé a ní kò sẹ́wọ̀n nínú igbó a nínú ilé lẹ́ran wà bàbá tí mò ń sọ yìí tó bá yìnbọn sínú igbó ibi tó bá yìnbọn sí yẹn a ní kọ́ lọ túnú bẹ̀ wò ẹ máa gbódìdá gbọ̀nrín jáde ni àwa lọ bẹ̀ bàbá yẹn wá wò mí títí ó ní kékeré awo ó bá pè mí ó láwọn ọ̀làjà mo láwọn ẹ̀gbọ́n mi nì ó ní gbogbo tó ń wá yẹn ó ló ń wá àṣírí ó ló ń wá àṣírí ayé ni ó ní wọn lè rí láéláé ó ní gbogbo ẹ̀dá láyé tó bá ti ń wá nǹkan tó ń wá yẹn ó náà máa ń bá òṣìkú ni hmm. ó ní ayọ̀gọ̀ ni tó ń béèrè wọ́n á máa ti ìlú kan bọ́ sí kejì ní ayọ̀gọ̀ náà pè bẹ́ẹ̀ ó ní kí má máa wà mọ́ o ó ń torí pé ohun tó ń rí lórí mi ológo ni ṣé o sùn ó ní tó ń wò lórí mi ológo ni o ó ní màmá wa mọ láyé. ẹni bá tara ẹ̀ á bá ọ̀rẹ́ mi má bá ìsàn láàyè o báìsàn bá gbé ẹ sọ́lẹ̀ tó lọ sí bàárà lọ sí gbòòrò tó jẹ́ wípé ìsèmù ni ilé iṣẹ́ kan bẹ́ẹ̀ tí mo mọ̀ tó fi tewé ṣọmọ aráyé lóore Kemkem International ní ó tọ́ lọ wá bá ẹ wá solution